وشر الأمور محدثاتها وكل بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي يتوقف الله أشي الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم ládá sọ̀látù náà kó ma bá wọn aráalé Ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam títí yóò fi máa di ọjọ́ ẹjẹ́ <clears throat> gbé láti apá ọ̀tún ní àwọn àlfáà wa àwọn aṣáájú wa fadilatu sheikh al-fadil al-doktor harun abi fawzan hafizahullah ta'ala wa ra'ah وسدد إلى الخير والهدى والسداد والرشاد خطاه ọlọ́mọ sábà wa mẹ́sẹ̀ wọn dúró dáadáa orí dáadáa lámọ̀ wọ́n máa ọlọ́dà kò máa yẹ ẹsẹ̀ wọn kó bẹ́ẹ̀ mo kí wọn púpọ̀ mo sì kí wọn pé wọn kò ṣe ọlọ́run ládùúgbò wa wọ́n máa ń lò fi jíṣẹ́ yìí ọlọ́pàá tàbá wa ta ní ẹ̀sìn lọ́nà a níbi ìmọ̀ tí ó mọ lékún kìí ṣe mà tí ń gbóró lúgán o ìmọ̀ tí ó mọ lékún ọlọ́run àtàwà àtẹyìn ọlọ́mọta àfìṣẹ́yìn lọ́sọ̀ọ́ onídáwà torí pé ṣe dáwà iṣẹ́ tó mọ́ ń gba ọ̀nà àti rówó ọ̀nà àti lọ́lá mọ́ ń gba lọ́wọ́ èèyàn ó wá fún kẹ́yẹ máa bẹ́lọ̀ kó sílẹ̀kùn ọ̀nà míì ẹni o tí ò bá lè ṣe sùúrù rẹ̀ máa láti máa ń bá wọn kan di iṣẹ́ jálàbí láti ń bá wọn míì di iṣẹ́ wọn di gbájú ẹ̀ iṣẹ́ ni máa ń gba àkókò ni àríjì kí tẹ́yàn fi máa ń tẹ́ ìṣe ọlọ́run àtàwá bí ò bá sọ́ra rẹ̀ wàláì yóò tẹ̀yà tí ó sì jẹ́ bàbá owó tàṣí wà sí jẹ́ ní onímọ̀ kó títa báyà onímọ̀ kó títa bá bàbá bí ti ń ṣe àwọn ẹgbẹ́ ilé yìí ní ó mọ̀ sí àwọn ìjọ ilé yìí náà ọlọ́run iṣẹ́ ọlọ́run tó nípa ọlọ́dá ìwà yìí máa ń jẹ̀nà rẹ̀ pé ọlọ́run ọba ti ṣe mi náà bí wọlé yìí bí àkóbá tó dá báyìí dáadáa náà ọlọ́run ní gbàgbó lọ́wọ́ yín ẹni tọ́lọ́run bá fẹ́ ṣàánú tán yányán ọlọ́run e wa ọlọ́mọ́sàbà àtàlẹ́kùn dáadáa fún wọn àtàwọn àlùfáà wa tó wà fún wọn àwọn ìdílé adélé àti ìdílé seríkí tí wọ́n jọ wá ń fúnra wọn lọ́mọ àti fúnra wọn látàná àwọn ń ṣe ayẹyẹ afẹ́ pariwo rẹ̀ ìtàṣẹ́ lọ́wọ́ yìí a ń pariwo rẹ̀ ní ohun gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá wa náà ti ní ká pariwo rẹ̀ látẹnu àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn ń pariwo pé ìdílé seríkí àti ìdílé adélé wọ́n jọ fúnra wọn ní ọmọ ọlọ́wọ́ mọ́sàbáwá falùbáríkà sí ọlọ́wọ́ mọ́sàbáwá fòrè sí àwọn ọmọ tá a ṣe fún ìkọlà kọ́kọ́ nú ẹbí yìí ọlọ́mọ́ fi ti wọ́n ìṣòpin a ti ń ṣe ìdùnnú ayọ̀ lámbámbẹ̀ ọlọ́jà gbádùnú àtayọ̀ ilé náà àwọn náà wọ́n káwọn bí bí káwọn bí bí abo bí àṣà bàbá wálé Yorùbá ọgbọ́wò yí oṣù mẹ́sàn-án káwá jóúnjẹ ìbejì àwọn ìyàwó mọ̀sàmí àbí àwọn pé kó pé mẹ́ta ní ẹ̀yẹ mọ́ wọ́n ní fówó léwé tí wọ́n o aláàlọ́wọ́ bá wọn gbé ẹjì wọ́n bá wọn rò pé mo ní wọ́n kò sí ẹ̀ẹ̀nìkan náà lè yẹ tí wọ́n bẹ̀rẹ̀ àgbàwá búra ní ẹ̀yìn ìyá wa àtẹ́yìn bàbá wa lọ́jẹ́ yìí náà bẹ̀rẹ̀ ẹnílẹ̀ ẹmọ̀ ìbúlẹ̀ lólé ẹmọ̀ ti kọ́lé lè ní ọlọ́pàá wa ti bẹ́ẹ̀ fáwọn ọmọ náà ọlọ́jẹ́ kó lálùbáríkà a ń pè wọ́n lọ́mọ báyìí torí pé wájú wa láwa ní ohun wà ilá ẹni àfá àtẹ́jọ́ kọ ìyàwó lè ní àfá ní wọ́n láàyè tí wọ́n bàbá ní báwo yẹn ti jẹ́ àfá ilẹ̀ Yorùbá yìí nínú àwọn tó yẹ kó máa jẹ́ àfá ilẹ̀ Yorùbá gbẹ̀wọ̀n àfá yìí náà wá à ń pa àwọn kan ọmọ lọmọ sì máa jẹ́ òṣìṣẹ́ òpò tí kò bá jẹ́ kódà wá táwọn sọ̀rọ̀ lọ́wọ́ yìí wá ní ẹ̀dàkùn kí làwọn náà ọmọ ni kódà nù tí mo rákìyèsí kò kàn dá mi lójú ni mo lérò kódà ní pé àwọn màmá àwọn àlùfáà wa náà ń bẹ ní ìjòkó ìtí mo gbà ẹ̀ mo fẹ́ fura mọ̀ bẹ́ẹ̀ mo wá wò pé ah, kódà abájúṣe tán ẹ̀dá sálámọ̀ sí wọn. èmi kàn ní fẹ́ dìde mo táwọn fura pé kìnnìkan ní kìnnìkan ah màmá wa náà mo kí wọn pàgbó oríire o ẹkú oríire náà pípẹ́ ìlọ́lọ́wọ́ ọba jogún ọmọ tí ń tan súnà nẹ́gbà Muhammad ká oríire ní tí ó kọ́mọ̀n ọlọ́wọ́ ní kó oríire náà kò lọ́wọ́ yín àmùdùnú inú ni ọlọ́wọ́ ní tó dín nǹkan bànújẹ́ omi ìdùnnú lẹ́mọ̀ wá pọn jáde mẹ́ ọ̀la Al-Qur'an Al-Karim wa al-ustaz al-sheikh ibrahim àti àwọn sísà wa sí al-ustaz àti sísà wa náà eh, aláwọ́jọ́ ẹni al-ustaz al-sheikh kawthar ọlọ́mọ́ta bá wa falbanka tàbí àwọn méjì ọlọ́mọ́ta bá wa kórí tàbí àwọn méjì bá wa fìdòló tàbí àwọn méjì barakallahu lak وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير àrí ẹ̀yìn méjèèjì ọlọ́mọdé àwọn àfàlùbọ́ntà àwọn àgbà àwọn àtàwọn adarí ètò èmi rò pé wọ́n fún kankan wọ́n láwọn tó pàtàkì ìjòkó ilé ní àwọn àgbà àwọn àfà àtàfẹ́ ti wà sí hàn àwọn aláwọ̀ pàtàkì ní ìjòkó yìí èmi sì rò pé àwọn àfá àtàwọn ti wà àti gan tẹ̀yọ́ ò fún wọn lága ní ojú ìlú jòkó yìí àbí tẹ̀yọ́ fún wọn lága ní tẹ̀yọ́ ò fún wọn lága àwọn alápadà wó pé bí ayé dé ìyẹjẹ́ tí wà sínú mọ́ wọnú ẹ̀ àwọn nǹkan jọjọ ló làga fẹ́ pàtàkì jòkó yìí ìmọ̀ bóyá ṣe kéèdì kéèdè lódì wọ́bẹ̀ ọkọ ìyàwó ẹ̀jẹ́ kí ìgbéyàwó náà láti jòkó yìí ọkọ ìyàwó wà gbágbádáwọ̀ ìmọ̀ tó dé ẹgbà tí ó mọ́ra ìlọ́jọ́ èyí èyàn mọ́ ni ọkọ ìyàwó náà gbogbo kómi lè kómi agbọ̀dọ̀ rọ́kọ̀ ìyàwó àga ẹwàga ẹwàga ńgbàmbá gbàgàdé ìkò tí wọ́n tí ogun ààyè ìnàlàwà àbí ìyàwó dáa ẹ̀yà ní wọ́n bọ̀lẹ́jọ àwọn àlùfáà ni ìyàwó nìkan náà láti ẹ̀mí ìdìdìwá ẹjá máa àwọn a ní ẹgbẹ́ wọn wáyà yìí nígbà jẹ́ ẹ̀sí látàárọ̀ ẹ̀yìn wa àtẹ̀yìn ìyá wa ọkọ̀ ìyàwó dórí àbí ó nígbà wọn lọ àwọn àlùfáà àwọn amọ́ ń dáwákà kan fún wa ẹ bá ń gbé àbẹ́ ní bá ń gbé tó yẹ mọ́ wípé apari ẹ mọ́ sọ pé yìgì nígbà tí wí nìdì ẹ pariwo yìgì yìgì ẹ ìyàwó ìyàwó a ò ṣe níbò kẹlẹ̀ kan máa gbéyàwó wa lọ ẹ pariwo yìgì ẹ pariwo ìyàwó ìyàwó kẹlẹ̀ kan máa A ò ṣe ní bòńkẹ́lẹ̀ kan máa gbé àwó wa lọ. A ò ṣe ní bòńkẹ́lẹ̀ kan máa gbé àwó wa lọ. Ẹ pariwo ìgì, ẹ pariwo ìyàwó. A ò ṣe ní bòńkẹ́lẹ̀ kan máa gbé àwó wa lọ. Ẹ pariwo ìgì, ẹ̀pà rí ìwọ ìyàwó ìyàwó àròkẹ́ ní ìgbọ̀nkẹ̀lẹ̀ ẹ̀kàn máa wọn lọ. Àkẹ́rà ní gbéyàwó àbá lọ. Ìyàwó ń a ti ti so wọ́pọ̀ náà. Ìrọ̀jú èní a máa ń ṣe kọ̀ọ̀kan lè yẹ máa ń sáré rọjú ọ̀yà ẹ̀hẹ́ jẹ́ẹ̀bẹ̀ ẹwọ̀n gbẹ́gbọ̀ kan ọmọ gbẹ́gbọ̀ kan ẹyọ kọ̀ọ̀kan a ní ọmọ sáré ọ̀yà díẹ̀dẹ̀ díẹ̀ ẹ̀ṣẹ̀ ìdarí <laughs> bárakàláwò yìí ọlọ́pọ̀tà àbáwọn bàrùbáríkà sí àwà rí torí pálù súnà ni a máa lùlù wọ́n wà náà kí ìyàwó bí ẹni sọ́fọ̀ ẹ̀dàkùn sọ́fọ̀ láti yìí nílà ṣe jọmọ́ ọkọ̀jọ̀ gbéyàwó àbí ó jọ gbéyàwó àti ó ti gbàdábá tó lù rẹ̀ mẹ́ ẹgbàá yóò yìí ẹ pariwo yàwó àròṣe ní bòńkẹ́lẹ̀ ká máa gbé yàwó wa lọ. ẹ pariwo yìí ẹ pariwo ìyàwó yàwó àròṣe ní bòńkẹ́lẹ̀ ká máa gbé yàwó wa lọ. ó dàbí ké wa lóṣù náà làbá ìké wọn àti ké tiwantiwa wọn àgbàdo kọjá ṣẹ́wọ̀n pé ẹyin kan bẹ tán pè lẹ́yìn ìbílẹ̀ kéwù bílẹ̀ náà wà hmm. kéwù òkèèrè náà ń bẹ àwọn ọba gbogbo ẹ̀ àtàwádá kéjì bílẹ̀ ó pẹ̀lú kéwù bílẹ̀ èyí mo fara kó wá sáńbẹ̀ ọ̀tẹ̀ máa ń bẹ lọ́pọ̀lọpọ̀ máa rí fáìlẹ̀ rí tó tún gbádùn ní àlàkídàtú àṣàhíhà àti ọkàn tó lálàáfíà a lè máa wùkú dè ìyàwó láwà èyí ṣe dáàmù sọ̀rọ̀ àkídà tó lálàáfíà àkídà tó lálàáfíà náà lágbọ́dọ̀ ní a máa yọ ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó lè ní èyí tó yẹ káwọn èèyàn fi rí fọ́kàn balẹ̀ wọn àrí má àwárí bí àti ọ̀pọ̀lọpọ̀ tó sọnù bẹ́ẹ̀ òun náà ní àlàkídàtú àṣàhíhà ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó là ń tẹ́lẹ̀ ní foundation tá a mọ́ lé lórí foundation yẹn ò rìn kò lọ kò jòkó pẹ̀lú al-aqidatu as-sahiha ẹ̀yin ìyá wa inú mi dùn pé ìlẹ́pọ̀ jòkó wà ilé ní ẹ̀yin náà mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin bàbá wa inú mi sì dùn pé ẹ̀yin náà bẹ́ jòkó lé ní ẹ̀yin náà mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin brothers wa tààjọ́ nínú pàn inú mi dùn pé ẹ̀yin náà wá àwa náà gbọ́dọ̀ rí nǹkan tí a dì múlẹ̀ ẹ̀yin ìyá wa yìí bàbá wa wọ́n ní mẹ́yà kẹ́sọ̀ tó máa kẹ́dá sọ yíyà fún wọn tó ráwọn tọ́lá ẹ̀yin ìyá wa àtẹ́yìn bàbá wa agbọ́dọ̀ gbàgbọ́ yé tí wọ́n ní àwa sọ yìí tẹ́ rí ọkàn wa tẹ́ ń wò yìí gbogbo dáǹtì nínú ayé wa ó ní ṣe pẹ̀lú ọkàn wa. Tẹ́wárí ọkàn wa yìí òun wá ní bíta pè ní àlàákídà yìí máa ń wá àtàpè ní àdìọ́kàn àdìọ́kàn ó ní tá a gbéṣẹ́ ní tá a lò láàmọ́ fi lólé ayé wa bí nǹkan ìyẹn bá ṣe wá rí ni ó dìtàmì bá ṣe mọ́ lólé ayé ọlọ́jà ara yìí wà lò dáadáa a ma ní fọ́kànbalẹ̀ nínú ayé ìjọta bá ti ní àlàákídátú as-sahiha èyí ò ní àdìsọ́kàn tó lálàáfíà ẹ̀yìn ìyá wa yìí bàbá wa ẹ̀dàkùn kí mo pèsè wà láàkídá tó sọ àríhà àdìọ́kàn tó lálàáfíà ẹ̀dàkùn ẹbá ń pè ẹ̀yìn bàbá wa ẹ̀yìn òtí ìbá ń pè sáà àdìọ́kàn tó ṣe kí ni tó lálàáfíà tẹ́rí àdìọ́kàn yìí òun ní ń pè láàkídá ẹ̀rí pé rọ́kàn bẹ táwọn nǹkan mọ́ ń pa fún wa nídìí ahlan wa sahlan wa marhaban irọ́ kan bẹ tán máa ń pa fún wa kí ni irọ́ ọ̀hún alàlọ́sá alàlọ́sá hmm. irọ́ òun ni pé ká mọ̀ wá pa àwọn àgbà lálákìídá alàlọ́sá wọ́n wá máa parọ́ fún wa pé àwọn ìjọ kan àwọn alákìídá irọ́ ni òun àwọn àbáwá ìmáàmù náà kọ́ sọ gbórò nǹkan nìtì wọ́n ní gbogbo wa náà ní alákìídá tọ́ alhamdulillah àwọn arẹ́ ní jẹ́ ìbá títa láti dá kìí ṣe mùsùlùmí náà <laughs> so gbogbo wa ìlàlákìdá gbogbo wa ìlàlákìdá amọ́jẹ́lá kìdá kìdá yìí oríṣiríṣi wá ní àkídà tó dá ń bẹ àkídà tí ó sì dá onáà tó kí ní ọ̀nà bẹ́ẹ̀ ṣẹwàá kìídà tó dáa olọ́lọ́wọ́ bá ń júwe fún wa ní Al-Qur'an olúwa ní alladhina amanu walam yalbisu imanahum bizulmi ulaika lahumul amn la wa hum muhtadun ẹwà yàwó ti lọ ẹwọ́nà ti wa ẹni bá bá ń gbàgbọ́ tẹ́rí gbogbo ayé wa tá ń lò yìí nǹkan tí gbogbo wa wá káàkiri nǹkan ni o kìí ṣowó là kìí ṣe kí mo pè kìí ṣowó pé ká lówó ni àá eyi ní lówó tẹ́kọ́ tó ti bẹ̀rẹ̀ ìfi lè abẹ́ àmọ̀ nǹkan mọ́ ń àwọn náà kí mọ́ ni àá kò yẹ kó mọ́ sáàkì ẹ̀dàkùn kí ní mú ẹwò èmi àti ńlá wárà yìí nìsìn tí ìbá ti kéde fún àwọn ọmọ tí ó dá ní tí ó mọ̀ bá ń sí nǹkan ẹ̀yìn tó ń bọ̀ náà ní àwọn aná tó ń bọ̀ náà ní bọ̀kárí lówó kan ní bá ń bọ̀ kò sọ́gbọ́n ọlọ́pàá mẹ́rin ò bá tẹ̀lé mẹ́jọ ó tẹ̀lé o tẹ́mọ tí ó ń jẹ́ kó mọ́ kó wọ́n ti olówó olóòótọ́ àmọ́ wa subhanahu wa ta'ala wa ni àwọn tí wọ́n bá wá ní ìgbàgbọ́ tó yè kóró tán ní àkídà tó yè kóró walam yalbisu imanahum bidhulm táwọn wá dáàbò sí kankan papọ̀ mọ́gbàgbọ́ wọn táàdá àpò sí kankan papọ̀ mọ́gbàgbọ́ wọn àwọn sàájú ànábì ìjọ wọn bá bò sí àwọn ṣe bá bò sí ká sábò sí ara wa ni àwọn wá ní à ah, lẹ́kọ̀ọ̀kan ọmọṣẹ́ni tí èèmọ̀ sábà dì sínú arí yìí alábìnrin kí ìwádìí wà bò sí olúwa wí àbòsí tí ń wí ni káàdì ọkàn wọn dà ká mọ láti ọkàn ìjọsìn fún nǹkan míì táǹpẹ̀ ní bọ́lọ̀gbòrògbò ọlọ́run ti gbẹ fún adánú sọ́rọ́tò Luqman ìdàkọ́lá Luqman lẹ́mìnì yìí wọ́n ọlọ́mọ́sà fún alájọ́lé ọ̀rọ̀ ọlọ́mọ́sà mẹ́sẹ̀ wá gbé alẹ́rìnà àmànù àwọn tí wọ́n bá nígbàgbọ́ wà lábíyẹ́lìbì sú ìmánà home bìzọ́rù sáàwà dáàbò sí kẹ̀kẹ́ ọlọ́mọdé wọ́n tó dá wàhálà tí wọ́n lágbàdá ọmọ yìí dé ọmọkùnrin kan dé olágbùlá ìlú jẹ́ ọmọ yìí dé ọmọbìnrin kan dé onímọ̀ ìmúnà ní jẹ́ àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ iru ẹ̀sìn wo lọ́mọ ní ti nọmba nọmba tù irú ìwà wo ní bẹ ní ọwọ́ rẹ̀ ọmọ wa tá a bá fẹ́ jẹ́ kó rí fọkànbalẹ̀ nílé ọkọ tá a sì fẹ́ fọkànbalẹ̀ fọmọ wa náà pẹ̀lú ìyàwó rẹ̀ nǹkan méjì yìí ni ẹjẹ́ wá lára ọkọ àbọ́mọ àbíyàwó tọmọ owó bàbẹ́ kí lẹ́sìn rẹ̀ bóòlẹ̀ sí ti dùn lára irú wo ní lọ́wọ́ ẹ̀yìn ìyá wa lẹ́wà Muhammad sallallahu alaihi ní ìlà ataakum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu nígbà àwọn àkan ti dọ́dọ̀ yìí tẹ wá wo wọn tó dúró dáadáa ẹ ẹ̀sìn wọn ó dúró dáadáa ó nírú wọn ẹ wọn lọ́kọ ẹ wọn fúnra wọn o ìyá wa lé ní ìfọkànbalẹ̀ náà lẹ́lẹ́ ń fún wa lóòótọ́ ọmọ yóò wà mọ́ ọmọ wá èyí jẹ́ ti wá díẹ̀ sí lára rẹ̀ ẹ wà lọ́dọ̀ àwọn kan ẹlẹ́fẹ́ lọ rí owó pé ṣé ìràwọ̀ àwọn méjèèjì tó ṣe kí ni tó bára wọn mú ọgbọ́ abẹ́wo akọ́tẹ̀jáyé wọn ṣé tó jọra wọn ẹgbẹ́ tí wá ń kojú wọlé àfá ilé tí ó wo yẹ̀pẹ̀ ẹ lọlé àfá ilé tí ó wo omi tàbá ní kí ló dé ẹlẹ́fẹ́ wo pé ìjẹ́ àkọsẹ̀ ajáyé wọn ìjọ́jọ́ ara wọn ẹ̀yìn ìyá wa ọ̀nà àbáyọkọ́ yìí ohun àwọn ẹni tí bá ń lọ rẹ̀ ń lọ lé àwọn oníyẹ̀mí wò báyìí àti bọ̀tán wọn ìta Muhammad sallallahu alaihi wasallam ibi lànà ìṣẹ̀lẹ̀ wọn kẹ́ríyàtọ̀ sí gbogbo orú yìí bí ìgbà tí ẹ̀kan tí wọ́n fẹ́ kó wàhálà sí gbèsè ayé àwọn ọmọ ọlọ́mọ ni torí pé in tí ò sọnù lẹ́ ń wá tẹ́rí ìdájẹ́ ń wá àwọn ìdẹ́pẹ̀ lákọ̀ọ̀tẹ̀jáyé àti ìdẹ́pẹ̀ ní ìrìnjìnlẹ̀ kan kádà ìgbẹ̀sẹ̀lẹ̀ ń wá ìràwọ̀ tẹ́rí gbogbo táwọn wá kí un ìjọlọ́wọ̀n ọba ti yanjú 50,000 years wọ́n èdá ádámọ̀ ẹwà ọmọ tá ń ṣègbéyàwó fúlé alfáà méjì ni wọ́n àrí alfáà wa Ibrahim àti alfáà tí wa Kawthar àrùbí alì àdínáta alfáà náà alfáà tí àmọ́kà ẹgbẹ́ ní lárúbáwá alifán àyíṣọ́ di alifátù ní ó ti mọ́ wà ní ẹ̀nu wọ́n sì ní alifán làwọn gbàlérò jẹmọ́ àwọn méjèèjì yìí nìsín àwárò pàtẹ̀ tó wọ́n pọ̀ lánàá àbí àwárò pàtẹ̀ ń sayẹyẹ lénìí bàbá bí síta káwọ́fàrò àti málàmù Ibrahim bí ọdún méjì sẹ́yìn pé ìjẹ́ ẹ̀fẹ́ra yín kúrò àwọn lè ní ipò láti rìnà pàdé a lè ní ẹ̀wẹ́ sọ́lọ̀ ń bá kọta torí kò lè yé wọn bí gbogbo òwá ti ẹ̀wà dàrú bàbá ní ogójì ọdún sẹ́yìn just 40 years pẹ́ o ọlọ́run ọba wa ti wá mọ̀ ń ta àṣe kódò ó tún mọ déédé aago táàfọ́ oníwà tí ó gbà bèèrè èmi kò mọ déédé aago mo gbà bèèrè mọ́nìfì ojú mo jẹ gbáyìí déédé aago tí ó gbà pé 11:27 11 o'clock 27 minutes 0:35 seconds ni ó gba microphone ọlọ́run ọba ti wá mọ́ 50,000 years kò tí dáadáa mọ́ 50,000 years kéèkéé kí ni jọmọ́

ẹgbọ́n bí sísá káwọ́sára bí máa ń dábòlẹ̀ yìí àwọn ìyàwó mi boríbo ibà wọn boríbo nílò náà òun náà wá fẹ́ fẹ́ àfa onírọ̀gbọ̀n ó bá sọ fún màmá yà màmá wa máa mi àwọn ìyàwó sì fẹ́ràn wa o wàlá ìfẹ́ náà fẹ́ràn wa máa mi ò fẹ́ lọ́kọ òyìnbó fẹ́ mọ́kọ mi wá wo tẹ̀sí wa dábàá ẹ̀ ọmọ tó so ẹ̀rí gbogbo kí ní tó títí láàrọ̀jọ́ èèyàn mọ̀ sí mọ́ ń wẹ́ ẹ̀ràn tó ní dájé yìí ò lè wẹ́ ẹ̀ràn torí ò lè wá kó bá mi ò lè wá bá tèmi jẹ́ ìwọ nìkan náà ni wọ́n ìkíní kan fẹ́ ẹmà rẹ̀ adí mọ́ ṣe lélẹ́ yìí àjọ̀dọ́dọ̀ bàbá lè mọ́ mú kò ní sí kí nìkan wọ́n ti bá wa yẹ̀ wò tó tó wáyé kó kú òní tí ò bá ti kú gbàgbé ẹ̀ ò lè ṣe kí nìkan fún mi ò lè wá kó bá ẹ̀bá ọ̀yá wa ti wọ́n ìtàbà ni inú mọ́ mi nìkan nìkan fẹ́ ń gbọ́ ok ẹnì tó mẹ́ àdéjìsà àti mọ́ tí ó ṣe ìwọ́dọ̀hún kí ló fà kún ní ẹ̀rígan eh, Ibrahim Ibrahim Adélé títí mo gbà Ibrahim Adélé lókọ rẹ̀ Ibrahim Adélé kìkí ah, lómi alhamdulillah ìgbà àwọn àbá àbá wo lọ hùwọ́ ìyá àwọn bá ní ló yẹ kí ní adílé àbí yẹ kí ní ìsùnmọ́nù sọ́rí ìyá ẹgbẹ́jẹta yí ọmọ yìí lè mọ́kẹ̀ sọ́ yẹ kí ní tẹ́mi wò yìí kò kún o yẹ kí ní àti dènàbù ọ̀rọ̀ wọn kò fẹ́ kí ní òjọ́ra wọn ìràwọ̀ wọn àmá kọ́lọ̀ bá ní ẹ̀rí bá sọ̀rọ̀ tá ní èmi mọ́bí wọn àbídá láti mo ṣe ń sọ yìí tí bá tún ríwà sí yẹ kí ní bàbá túká lọ́dọ̀ bàbá àbá lọlé ó wà tó tẹ́yìn oṣù kan wọ́n ní ọmọ ní ìyọkọ̀ tó ti rẹ́ lómi àbíyẹ̀kẹ́ ní lómi ti wà ìyá àtúnlọ́jẹ̀ náà wò àbá débẹ̀ nígbà àwọn débẹ̀ àwọn abèrè pé àbá àtúnlọ́kọ́ ọba ní ọlámìdé ọlámìdé kan ọlámìdé ọlámìdé kan àbá ah, yẹ̀wò àbáwa alhamdulillah alhamdulillah ọlámidé yìí alájá olókún but in tí ń rí inú yẹ̀pẹ́ ń sọ fún mi pé ọmọ yìí ò fẹ́ràn ọlámidé tó ọmọ yẹ̀kílì ìjọ sí but tí ó bá fẹ́ gbọ́ ọlámidé yìí gẹ̀gẹ́ olólàlùwárí a bá kù lọ́dọ̀ àbá ọba ńgbà lọ lọ́dọ̀ mọ́mí ti ẹgbẹ́ gbọ́ mo ti láàbá ń parọ́ mi ẹ̀ gbọ́ ọlá mi lé kan sábà àtọ́kú ta ọlá mi lé kan náà ń yẹ̀kí ní yẹ̀kí náà náà sì ní ọlá mi lé kan bóòdì kan tí wá kó tí kan òkú Ayẹ́kọ́ ọkọ̀ látọ́lá wọ́nù ògéjẹ́ yẹn àwọn àrí ìkankan jẹ̀mọ́. Ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run ọba yìí ẹ̀dìmọ́ ṣẹ́rí ìjáàbí máa lọ bí yẹ̀pẹ̀ tẹ́ ma lọ lé àwọn àbá tí wọ́n ma wo mi tí wọ́n ma wo tẹ̀sùbá tí wọ́n ma wo mi rọ ẹ̀dàkùn ọlọ́run ọba yíyẹn gbámú nábìlà aráka méjì péré lẹ bùkátà sí ẹbá yẹn nábìlà yìí a ń pè àdúrà kan ní àlè ìṣèkọ́rọ̀ àdúrà ni ìṣèkọ́rọ̀ yìí ṣe ká wo yẹ̀pẹ̀ òpùrọ̀ àbá ni ó sọ pé ìṣèkọ́rọ̀ ni ká wo yẹ̀pẹ̀ tẹ́rìtùmọ̀ ìṣèkọ́rọ̀ ni pé tọ́lá bolẹ̀ bí pé à ń rí kwẹ́sì pé ọlọ́run yàn fún mi ìtumọ̀ sí kọ́rọ̀ nù ọlọ́run yàn fún mi bá ń sàá bá ń ṣẹ̀sà àárọ̀ abẹ lọ nínú àdúrà gbọ́nà kan wá bẹ́ẹ̀ tó ìrọ̀ ọlọ́run lágbájá ọmọ lágbájá mo fẹ́fẹ́ bọ́ bá mọ̀ pé lóore fún mi láyé àtàlìkì àmọ̀ jí ó bọ́ sí bí ò bá ti wá lóore fún mi láyé àtàlìkì àmọ̀ máwùrẹ̀ jí ó bọ́ sí fún àdúrà nù ṣe aládùúrà yìí ló yẹ ká ṣe àbọ̀lẹ̀lẹ̀ àtàkì ṣẹ̀lú ẹ̀yìn ìyá wa àwọn àlùfáà òjẹ́ mọ̀tòlú àdó abẹ́ abẹ́mọ́ ẹ̀mọ́ ní ìwà ìlíjọ́ táwa ọkùnrin bá ń dé bá afẹ́fẹ́ ẹ̀yìn lọ́mọ náà fìlà yìí ló yẹ kẹ́ gbé dìde kí ló pẹ́ntọ́ ọlọ́bẹ́fẹ́ Abdulhakimi ní jẹ́ àwàgbé náà fìlà Abdulhakimi ló fẹ́ fẹ́ ọmọ mi Aisha ọlọ́run tí bá ń lóore yóò bọ́sí tí ó bá lóore mọ́jú bọ́sí àdúrà ìlànà wá ṣe repeatedly repeatedly tádùá ni ó bá jẹ́ pé ó lóore lóòótọ́ ákàrí pé ìgbáyàwó ti bọ́ sí rọrùn mú bá ti pé bá ti fẹ́ náà pé bí ò bá lóore kọ́lọ̀ yà wọ́n ákàrí pé kíní kó kàn ṣẹlẹ̀ wọn àkàrí ìra wọn fẹ́ náà ni kódà èyí tún máa ń ṣe ìṣẹ̀kọ́rọ̀ sọ́kọ́ ọmọ sọ́pọ̀ lálá o aláyẹ̀tẹ̀lé o alákọ́ o ìgbàdúà ní ó ṣẹlẹ̀ ẹ̀yìn ìyá wa bẹ bá ń wá fọ́kàn balẹ̀ tó dáa fún wa ọ̀dọ́ ọlọ́ọ̀ni ẹ ti máa wẹ́tà tọ́mọ bá fẹ́ lọ lé ọkọ àbúfẹ́ lọ ó fẹ́ fẹ́ yàwó bá wa fún àgbáríkà tó bí ara ẹlẹ́ẹ̀kejì jẹ́bi mọ̀ pé òpòrọ́ làwọn tó máa ń bí àwọn nǹkan yìí ọkùnrin kan bẹ ìmọ̀ ń ta òrùka kan olórùka àtajà òrùka bí lápé òrùka àtajà ẹni tí wọ́n ń tó òrùka àtajà yìí òun wá láti ìlú Òṣogbo ó wá gbéra láti ìlú Òṣogbo ó bọ́ sí Sábó

tẹ́rí tó bàjẹ́ mọ́ wa lára tí gbogbo ìdàmú ìbí dé òun náà ni àlàáfíìdá tó àṣàhíhà ọlọ́wọ́n bá wá àgbé síbi tó yẹ ká gbé sí ọmọ wájọ́ tó bá ti ń mọ́kọ wá ọmọ wájọ́ tó bá ti ń máya wá ẹ mọ́jẹ́ àfọkàn wá síbi à ń lọ rí yẹ nǹkan à ń lọ rí tẹ̀yẹ̀pẹ̀ à ń gbẹ́bọ̀ kan lọ́sàn-án ẹjá gbà pẹ́ ni ó lè mójútó àlámọ̀ rí ìgbéyàwó àwọn ọmọ wa ó ní ká níjọ náà Allah subhanahu wa ta'ala ọlọ́mọsá darí àlámọ̀ yẹn kàlùkù wá pàtàkì kápítà ní níbi ìpínlẹ̀ ayé lọ́kọ́ láyà jẹ́wárí bí ìgbésí ayé wa náà jẹ́nẹ́rálì àwọn kìíní kan ń bẹ àwọn inú ayé tó gbé sórí àkídà àti àdíọ́kàn rẹ̀ ni pé ayé yìí ò dágbé àdíọ́kàn rẹ̀ èmi tí àgbí ìpẹ̀lẹ́ ní bá níwà fídà bẹ́ wà láyé ayé ta wà yìí kò ṣe dágbé àbóṣídágbé ni a kò ṣe dágbé a gbọ́dọ̀ pọ̀lú ẹ̀ bí a bá tún wá ní àyẹ́ gbọ́dọ̀ bẹ̀rù báwọn èèyàn kan bẹ́ẹ̀ ni ẹnìkan náà àwọn kan tún wí náà ilẹ̀ Yorùbá yìí náà ni wọ́n ní àràgbé ó ní ilé ayé àràgbé ni lóòótọ́ o àmọ́ tí a mọ́ bí tọ́rọ wá kù ni pé àwa fẹ́ ra ilé ayé gbé ọwọ́ ta láti rà á ọ̀nàwó lágbàrá ó fẹ́ bàbá wa àtẹ̀yìn ìyá wa màmá ẹ dákun ẹ̀dẹ́ ralé ayé láti gbé ọwọ́ ta ló yẹ kẹ́ ti rà màmá ọwọ́ ta lẹ́fẹ́ ọwọ́ ta lẹ́fẹ́ tọwọ́ ọlọ́ọ̀lẹ́ ti wá rà lóòótọ́ ìbéèrè rí ẹ dákun ẹ máa ralé ayé gbé lọ́wọ́ ta ní wàláì yóò sì bá ẹ sì ráyé gbé pẹ̀lú ọlọ́run ọlọ́mọ́ta àjá aráyé gbé a máa ràgbélayé àràgbélayé ọgọ̀rọ̀ wọ́n gbà bá fẹ́ ra lé ayé gbé bàbá kan mọ́ ní gbẹjọ́ bàbá tó lè kú lọ́la àwọn ìyá wa dẹ́gbọ́n pàmílẹ̀ ni ó dáwákà ìlà ìlọrin níta ilé lọ máa rọ̀ ọ̀dẹ́ káàdì láàrí láàá ìlọrin ní mí kéwù lọ ìlọrin mí náà sì ké láìláìláàláhùn làgbójúlé ó dàbí ò dá àmọ́ èé ṣe ń jọ tẹ bá kan sọ̀tẹ́ lálàákàlà kí ló dé tẹ́ tó máa ń lọ lé bàbá kan láìláìlà lọ́bùn lẹ́lẹ́ gbójúlé kò ti sẹ́mọ́ ni kí ló dé jọ tí yóò bá ń sọ̀rọ̀ kan tẹ́ ìdá padà sí wọn lẹ́nu tí yóò bá ní ẹgbẹ̀rún yàáfin owó gírì ó yẹ kẹ́ sọ fún wọn pé ẹgbẹ̀rún yàáfin fún gírì ó bá tó sì ní àwọn pọ̀jù ah, ó ti pọ̀jù àwọn ọ̀rọ̀ burúkú ní yíò máa ń sọ ẹ̀dàpọ̀ yìí ìyá wa tó bá yẹ pé a mọ lọ́ọ̀lọ́ọ̀tọ́ ẹ̀dàpọ̀ ẹjẹ́ ká mọ fọ́lọ́ gbárí tẹ́ pé àwọn olóògùn wọn ní gbógun ẹni bá dáni lójú kí láti kíni adúpẹ́ fọ́lọ́n tí ò já wéré àwọn abìjà mọ́ ìgbà mú abìjà báyìí gbogbo ẹ dábìjà gbójúlé òun náà làjẹun ayé ẹ̀kọ́ gbogbo ogun tí máa ń lọ báyìí yóò máa retí kájẹ ó tájẹ náà bá sì pariwo ààbíyà olóòyò àjò rẹ̀ jáde báyìí àjò ìjọ olóhùn àríwẹ̀ ẹ̀kọ́ ni ọkàn rẹ̀ balẹ̀ tájẹba ilé jẹ́ kíni tó bá ilé pé àjọ náà máa pe ohun sí ó yá mọ́ sọ pé kìníkan kìníkan ó lọ́rẹ́ kìníkan kìníkan ó yá kìníkan kìníkan ó yá kìníkan kìníkan ọkà àbìjá máa ń balẹ̀ ìjọ bá ti rí àá ń gbèmí àti náà wá lọ́lọ́run ó yẹ kọ́kàn ìmí àti yóò balẹ̀ àjá lè kú àbí ò lè kú kódà àjá padà kú ní fíìmù gẹ́gẹ́ àjá kú àdìdá nìkan láà mọ́ sí ẹ̀wọ̀n rí parí eh. bábá parí òtún jí padà pápára mọ̀ pé rọ́ ni àmọ́ àjá ṣe kí ni àjá kú kódà àdìdá ti pé àjá rí lájọ òdáhùn àjá àjá ńgbà ogun ogun lè àjá ogun wò lè dúó ẹ̀dàkùn àjẹta wá wí yìí gbogbo agbára rẹ̀ tó ní kò ju kó sọ àbíjà lọ nínú fíìmù tẹ́ wọ́n nù àwọn fíìmù tó wá bà kídà wá jẹ́ náà rẹ̀ àjàn àbíjà taníjà jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àjàn tí ò mọ bí sánmọ̀ ti ń jẹ́ sánmọ̀ àjàn tí ò mọ bí ilẹ̀ ti ń jẹ́ lẹ̀ mọ́ bí fáwọn àwọn àjẹ́ wá ṣe fíìmù fún wa àtàbìdà wọ́n láwọn àjẹ́ wá ń lọ́nu gbó pé ibi tọ́jú wá ń lọ nú gbó àwọn apàdé àfáà kan ibi táfà ti ń ṣe àfáà tẹ̀sùmọ́ lárí fàfá àwọn àjẹ́bá ní àfáà kó mẹ́ wọn ṣiṣẹ́ lọ́wọ́ o àfáà ní èyí ọ̀rọ̀ èmi náà èmi náà ṣe tèmi lọ́wọ́ àkó bá bá ń padà bọ̀ mẹ́jọ bọ́ mẹ́wọ́ a bẹ́ bá bá mi yẹ́mọ̀ fún ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ à bá bá dé ọlọ́wọ́ bá rẹ̀ ó sọ pé owó mọ́mọ́ àfáà ti palẹ̀ mọ́ tẹ̀sùmọ́ àti tẹ́kínú kàdàbúrú àfáà bẹ́ẹ̀ àwọn tó ṣeré fíìmù wá ṣeré yìí ẹjẹ́ ẹjẹ́ mọ̀ pẹ̀lú àkídà báyìí sì bọ́ sọ́kàn mùsùlùmí tí wọ́n tó ọlọ́gbọ́n lọ́n gbọ́ ìjọ bá ti wá ń sọ̀rọ̀ àjẹ́ báwà kan bá ti wá ń sọ pọ́rọ̀ ọlọ́rin ẹjẹ́ mọ́ sọ̀rọ̀ yìí mọ́ ọ̀rọ̀ àwọn ni láìpẹ́ ìlú oṣù mélòó kan wá sí kan ní ọlọ́ni ó gbẹnu mo wá ní àpèjúwe àwọn àjẹ́ o Àpòjúwé àwọn àjẹ́gbà gẹ́gẹ́ bí àpòjúwé ẹgbà tí ń bẹ lọ́wọ́ ìta. Títà lè wé tó mẹ́gbà dání tó wá fẹ́ na ọmọ. Ọmọ wá fẹ́ bẹ̀bẹ̀ kí yà mọ́ jẹun. Ẹ̀yìn yá wá nínú ẹgbà àti títà tààlà mọ̀ bẹ̀ kó lè mọ́ nà wá. Títà lábẹ́, kí ló dé? Ọwọ́ ẹ̀lẹ́gbà wá. Òun ni ó sì kọ̀ kọjá rẹ̀ pé ẹgbà rẹ̀ ni ó dùn wá àmọ́ títà ni ó kọ̀dú rẹ̀ èé ṣe táà wá mọ́ bẹ ẹgbà tóhun ni ó dùn wá táà wá ń bẹ títà a títà ni ó kọ̀dú rẹ̀ tẹ wá rájẹ́ oṣó lẹ́bọ̀lógún wọ́n dà gẹ́gẹ́ bí ẹgbà ni tí ń bẹ wa wá ló ní wọn jẹ́ ń gbà àti wà àti ẹwọ́ dáfà ẹ lóhun ó dá òtí jẹ́ àti ìdí ti ẹ̀rí wọ́n bá wọ́n bá wọ́n yẹ̀ ti amẹ́yẹyẹ mẹ́jọ bá ti ń jẹ́ o àwọn àjẹ́ tí fi ń wé ẹgbá tí àwọn àjẹ́ wá jẹ́ bí ẹgbá a fi sọ fún ọ̀nù pé bá jẹ́bí ẹgbá ti yẹpẹrẹ lọ́wọ́ títà na jẹ́nà yẹpẹrẹ níwájú ta ní níwájú àmọ́ abẹ́yìn ìyàwó ẹ̀dọ́ lọ́wọ́ bá yìí mọ́ pẹ bá fẹ́ ra lé ayé yìí gbé ọwọ́ ta lẹ́kì rá ọlọ́wọ́ bó ti bá wa tó rí ayé ẹ̀kọ́ náà ṣé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé nígbò wá parí ayé tán ẹ̀dí darí rẹ̀ ó wá gbélé àwọn nǹkan lọ́wọ́ wá láwọn yìí làwọn àgbà àwọn àgbà rẹ̀ wo ìgbó parí ayé tóun náà ní kọ̀ọ̀tún òkà ara rẹ̀ kódà kò pé anẹ́bì ìdásí yóò ti kọ̀ntró ayé oòrùn ní yọ yìí oòrùn ó tún wọ̀ fún wá tún yá kọ̀ntró bí ti yọ bí ti wọ̀ wọ̀ ta ló wà ẹ̀yìn ya wa ẹ jẹ́ kọ́kàn wa kó gbé ọlọ́run síbi tó yẹ kó wà ara gbé láyé lóòótọ́ àmọ́wọ̀ta láti rà á ayé yóò ṣe dúó lásán àmọ́ta láàdúó tí ẹ̀dàkọjá lọ dúó tí ó nìkan ló ní agbára ju gbogbo tó ní agbára rọ̀ ẹ jẹ́ fún wa ní àpèjúwe tẹ́yìn ìyá wa náà máa anẹ́gbà Ibrahim ìjọ tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ bínú nítorí pé sáwọn òta tẹ́ pé ìdáláwọn ó ti ní pé àwọn náà àwọn ó pa ànábì wa Ibrahim àdáná <laughs> ẹgbẹ́ àdáná àwọn kò lè súnmọ́ bí náà wọ́n mọ́ ibi náà lágbára dé àwọn fi ànábì wa Ibrahim làkàlàkà làkàlàkà làkàlàkà wọ́n fẹ́ jù sí lọ́nà tẹ̀lígbà wọn fi àdẹ́gbà Ibrahim alayhi salatu wa salam ẹ̀dá kan ta ló lè kó Ibrahim lọ ọ̀pọ̀lọ́ àdẹ́gbà Ibrahim ló sì pé ọlọ́run irú tó ṣẹlẹ̀ ìjọ náà kò ságbára ẹ̀mí òkùnkùn tó kánú ẹ̀ kò ságbára àjẹ́ tó kárú ẹ̀ orí pí sún tẹ̀lẹ̀ jọ́lọ̀ ní pé bá nàbí Ibrahim mo ṣe pariwo hasbunallahu wa ni'mal wakeel tí ń pariwo orúkọ ọlọ́wọ́ bá ní qulna ya naru kuni bardan wa salama ala Ibrahim ọlọ́run láwọ̀ ọlọ́run wá pè iná àwa ni ìwọ iná ooo kú ní bárdà ó yá máa ti tútù máa ti tútù máa ti tútù ṣe rí bọ́lá òjẹ́ nínú máa ti tútù iná ni ó mọ jẹ́nà lóòtọ́ àmáyí tí ma ń gbóná lára rẹ̀ yóò sì mọ díjó mọ tútù ní ẹbá ti pọ́nà tó wà lọ rẹ̀ kọ̀ntró náà jọ náà bá nábí Ibrahim bá bára rẹ̀ mú ẹ̀ yóò kàbí àdí ẹja ni ọlọ́wà ní tútù tí mo ní ọ tútù kèéṣe yí tọ́ bá ń sọ jẹjá o wásàlámán àlá ìbẹ̀rẹ̀ iná ẹjọ́ náà wá dàbí air condition wá dàbí tó nọ́mà àdá Ibrahim wọ́n ń bẹ nínú náà bí ẹni ń bẹ nínú yàrá àwọn tí wọ́n sì ń bẹ tàtàn dáná iná sì ń jẹ́ná lọ́dọ̀ tí wọ́n wọ́n lè súnmọ́ tí ń rà wọ́n lára ó sì ń bẹ́nu náà sì ń bẹ́nu gbádùn ẹ̀dá kùtà ló kọ̀ǹtó orú nǹkan mẹ́ so tó ṣe jíjọ́ náà ẹ̀dẹ́gbẹ́ bèèrè ní ẹ̀yìn yàwó ọlọ́run tó ṣe jíjọ́ náà ṣe wọ́n ti túbọ̀ rẹ̀ wọ́n túbọ̀ rẹ̀ àbí ẹmọ́ta rẹ̀ ìtọ́ sí rí ṣe ọlọ́run òṣìṣẹ́ mọ́ agbára rẹ̀ ti wá wíìkì tó sọ fún ìyà àti ìgbẹ̀rún tó ṣe fún Ibrahim àwọn òlété mọ́ kí ló dé tèmi àfihàn wà gbára lé kí ló dé lọ́kàn tèmi àfihàn ò lè balẹ̀ pé bàjẹ́ bá dúró báyìí tó bá ní wò ó èmi là jẹ́ mo lè jẹ́ bàjẹ́ jẹ́ kèmi lọ ní wò ó mo lè fi ọlọ́wọ́ ọba ìwọ gan lọ́tùmọ̀ ìyàgbẹ́ ìdíbi àti nílùú imọ́ nìbẹ́ bí ìdí ìṣẹ́ ìlú gbogbo ẹgbẹ́ àbá àdákùnmọ́jẹ́ orí ìwò jẹ́ lẹ́wọ́ gbogbo ìdán sọ wọn kan sọ ní o aláìmọ́ ti yẹ kárí olúwa sọ fún wa nípa anábíwa yunus alaihissalatu wazannon izaba mọ̀gọ́dìban wazanna illa nakida alai fanada fi zulmat allah ilaha illa an subhanaka inni kuntu min adh-dhalimin anábí yunus àjọ ẹja bẹ́ gbé mi ọlọ́run a ń sọ fẹ́ já pé mo kàn fẹ́ tọ́jú rẹ̀ sọ́dọ̀ ẹni ohun òun lọ tí ma ń lọ nǹkan jíjẹ rí ò gbọ́dọ̀ lọ anábì yunus sì wọ́ra wọnú ẹja lóbi omi ègbó débẹ̀ ó wá ń bára rẹ̀ ní òkùnkùn òkùnkùn orú ẹja òkùnkùn inú omi òkùnkùn inú ìsàlẹ̀sàlẹ̀ omi ọlọ́wọ́ ní anábí Ibrahim anábí Yunus sallallahu salam ariwo tí wọ́n ń pa nínú ẹjánjọ́ náà onípe la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin ariwo tí ń parí tí parí ọlọ́ni walaula annahu kana minal musabbihin la labisa fi batnihi ila yawmil ọlọ́run ní káyì tí èyí bá ṣe pé yúnúsà dé ni ọlọ́run ọba mọ̀ tí ń pè mí ni kò bá mọ bẹ́nu ẹja nìdíjọ́ gbígbà kìyàmà ẹ̀yìn ìyá wa tá ń kó yúnúsà yọ ó wá lóhùn òní pé mi àfihàn lọ́wọ́ àwọn ọ̀tá kí ló dé tá àgbára lé ìgbà fẹ́ ra lé agbègbè kí ló dé tá àrà lọ́wọ́ ẹ̀ ìgbà tá aláàfẹ́ dúó lásán ní ayé kí ló dé tá àdúó ti wó òun ọlọ́run kankan wa ẹ wá alfáwa Ibrahim ọkọ ìyàwó ní ṣẹ́jú márùn-ún ìyàwó bí àyàwó ti wà láàrin àwọn obìnrin àbí ọdúnbọ̀ ókè kára mú ìyàwó wá lọ́tọ̀ bẹ́ẹ̀ kò sí láì sí kí ìyàwó bẹ ní gbangba báwọn àbáwá ti wí kò sí láì sí pẹ̀lú òkú lọ́nà mo àríkò ma gbọ́mí a ní gbogbo dáhùn yìí náà ọ̀nàmọ̀sọ̀ ẹ̀ kíyàwó náà máa bọ̀ torípé adé yìí èdè adé yìí afẹ́ fún ọkọ àtìyàwó ọ̀hún ní ìmọ̀ràn ẹ̀ àmọ́ sẹ́wọ̀n pé tí wọ́n bá mú ìyàwó wa àwọn ètò kan bẹ sí mọ́ lọ́lẹ̀ Yorùbá yóò àríwọ̀ wọ́n gbà mí àríwọ̀ wọ́n gbà mí òun ẹmọ́ tẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ ìgbà ẹni wọ́n gbà tàbí ìjẹ́jẹ́ lánàlẹ̀ ìdílé yìí ẹgbẹ́ ìtànà ní akúrú nìkáì ẹgbẹ́ ìníwà ní mọ́tún nìkáì àá àkàrà ọdún ọmọ Abu Mariam àbá ní àwọn ti péjẹ yọ̀ǹda àwọn ọlọ́mọba àtàlẹ́ inú wá jẹ́ ẹ̀sùn ìjòkó jìwá ọlọ́mọdé àbá àtàlẹ́ tó lórí wàláì lè dá fún náà wàláì bá jọ dáàtì láì ṣe sọ́rọ̀ àdá ẹ̀bùn tó dàbí náà sọ́dún náà sọ́rọ̀ wọ́n lẹ́rù jà ìlú ẹ̀nà tàlá yìí jílá tún tọ́jú ọkà wàá yẹ jílá tún tàdá àdá wàá yẹ jílá tún fàámi ẹ̀mí kúmọ̀ amẹ́kọ̀ ọlọ́mọba àtàlẹ́ tó ọlọ́wọ́ fàámi bá ń kà sí ọ olórí adáfà ìjẹ ní ìgboro Ṣẹ́wọ̀n pé wọ́n jòlú aláàfà lé mi. Tọ́ ọlọ́mọjàká adigun kan lé ní ibi ìpínlẹ̀ta àwọn ọmọ alájà wa tí ó jẹ́ ìyá àgbà ọlọ́mọjẹ̀ ṣe pẹ́. Ọlọ́mọjẹ̀ ṣe pẹ́ o. Orílẹ̀ la máa ṣe o. Orílẹ̀ la máa ṣe. Àbá Brazil tó jẹ́ bàbá. Òun ló pé bàbá gbogbo àbá ìlú ìsẹ̀. Ọlọ́run nílò pa. Ọlọ́pàá àti àgbà. ọlọ́mọba Ba sọ̀rọ̀ ọlọ́mọba Ba òkú lílọ bíbọ̀ yìí ọlọ́mọba àgbà pamọ́ àpá oníwà sí ìgbòdàdúgbò yẹn <laughs> ẹ̀ka ṣàdúrà fún wa ẹ̀rọ fún àlùbáríkà rí ìlọrin ni. àbọ̀n wá sí tó ṣe wá sí fún wa lọ́ba àkókò mọ́ ààrẹ ààrẹ ààrẹ ààrẹ ààrẹ ààrẹ ọlọ́mọdé àbá tó ń tẹ̀sán lórí. ìyàwó ìyàwó àhá abẹ́ fún ìyàwó àti ọkọ ní ìmọ̀ràn pátá. àwọn àbá wa ní kọ́ máa bá a mú ìyàwó bọ̀. Ìtàwọn ìyàwó lé bá fẹ́ gbà ní òmọ́ ń pa àwọn ọmọ. Táwọn ìdí ọkọ fún wọn, kọ́ dáwọn lóòrùn. Àfẹ́kọ́sọ̀ mọ́ dáwà dúró ní. Gbóòrùn tí wá ní dáwà dúró ló wá kù báyìí. Ẹbọ́ alẹ́ wọn náà ìyàwó jáde. Ẹbọ́ bèèrè wọn. Táwọn ìdí ìyàwó mọ́ jáde. Ìyàwó ti ń bọ̀, kíyàwó tó wá dé ọkọ ìyàwó, àfáàwà Ibrahim, ọlọ́mọ́sàbáwà tàlẹ́kọ́ àlùbáríkà. alfa lẹ́yìn náà ẹ̀yìn náà sì ké ẹ̀sìn fa níjọ́ èèyàn bá fẹ́yàwó ìyàwó ní àwọn ìwọ̀ ó sì ní àwọn ẹ̀tọ́ tẹ́ fún àwọn ìyá wa wá àwọn wa ti wọ́n bá ti ah, gbogbo akájòkó torí pẹ̀lú ẹ̀rọ ẹ̀bá ti jòkó a ṣe mẹ́lọ̀ lẹ́ẹ̀kan ẹ̀dàkùn ẹjá jòkó rẹ̀ padà ẹjá jòkó ọkọ ìyàwó òun labẹ́ fún nímọ̀ràn ìṣẹ́jú kan náà sí àásọ ti ìyàwó náà ìṣẹ́jú kan ó wà lọ mú ìyàwó àwọn àfọ́mà abẹ́tò tó kù lọ ó rà pé yóò gbàtà ìwọ̀n ní ìdíwọ̀ ọkọ ìyàwó ẹ̀tọ́ pọ̀ tẹ́yìn náà ti kà ní òtíra ẹ̀tọ́ sì pọ̀ táwọn àlùfáà wa ti kà fún yín àmọ́ mo fẹ́ fún yín mọ̀ràn méjì lórí gbogbo ẹ̀tọ́ tẹ́ ti kà Ibrahim ẹ̀lápọ̀ ẹwọ́n kọ́bí mi má lè kí ma wo ní ìwáyìí wá bẹ̀tìrí náà rí ọgọ́rọ̀ àwọn tàà bá ń ká tíra a mọ́ ń ṣe bí n ta kanú tíra ohun bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ mọ́ ilé ayé bá ti kanú tíra mọ́ lúwa wá ti fẹ́nu àwọn ẹ̀tọ́ kanú tíra bá níyàwó ní gbọ́dọ̀ fún ó gbọ́dọ̀ ṣe báyìí ó gbọ́dọ̀ ṣe ó gbọdọ̀ ṣe báyìí ẹnu rẹ̀ mọ̀ pé gbogbo àwọn àlùfáà àtàn ti ṣíwájú ìfẹ́yàwó kò sẹ́ni tó lù gbà 100% kẹ́límà ẹjọ́ kọ́ bí àwọn àlùfáà wa náà ń dábà fún yìí tòṣe àtúntò rà arúgbó làbí lọ fún ọmọ ẹjẹ́ 100% ẹ má bí wéra wọn náà àmọ́ àlùfáà wa wálẹ̀ yìí èyí rí gbà 100% ẹ bèèrè lọ́wọ́ àwọn tó fẹ́ méjì ẹ bèèrè lọ́wọ́ àwọn tó fẹ́ mẹ́ta àtàwọn tó ń fẹ́ mẹ́ta àtàwọn tó ń fẹ́ méjì àtàwọn tó ń fẹ́ mẹ́rin kò sẹ́nì kankan tó ṣe kíni tó rí gbà pé èyí rí ẹ̀tọ́ gbà pé àmọ́ àwọn ẹ̀tọ́ kan bẹ kò sí tàbí ṣùgbọ́n kò sí compromise táwọn obìnrin gbọ́dọ̀ máa àwọn ẹ̀tọ́ kan náà wá ń bẹ òun náà kẹ́ compromise dẹ́yìn gbọ́dọ̀ máa ṣe àkọ́kọ́ nú ẹ̀ ní anáfàkọ̀ alimáàbá anáfàkọ̀ kò sí compromise o kò sí mọ́bìnrin ò bá rí gbogbo ẹ̀tọ́ rẹ̀ gbà pé lọ́wọ́ yín ẹ̀ gbọ́dọ̀ jí ó dé lẹ́bù kìlẹ̀fẹ́ náà lè lórí tó bá kú bléèdì tí ó fi gé kaná ọlọ́wọ́gbò láti rí ohun ọṣẹ tí ó fi máa wẹ̀ kankan tí ó fi máa wẹ̀ jẹ́ káwọn tó kéré jù rèé ká tó máa sọ àwọn nǹkan ní ètò tóbi jù báyìí lọ ọlọ́wọ́ ràn yìí lọ́wọ́ lẹ́yìn ìjọba mójú tó kí lẹ́bẹ́ ńná lórí ìyàwó yín ìjọ tẹ́ ẹ̀ bá wá rí àwọn ẹ̀tọ́ tí lọ́dọ̀ tí ẹ̀ bá tilẹ̀ lérí 100% kẹlọ rí mọ̀ pé sùúrù lẹ́yìn ìgbà fún ìpìlẹ̀ tó ìyàwó tó gbèdé ẹ̀jẹ̀ kó ti bá sùúrù lẹ̀ tó bá tó wá bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan bẹnu àwọn lọ́kọlá àwọn ọkùnrin lẹ́nìí kíyàwó tó bẹ̀rẹ̀ bí tí náà wà láì ó lè ṣe sùúrù kódà bíyàwó bá bẹ̀rẹ̀ tí ẹ̀ ó tún lè ṣe sùúrù bíyàwó bá parí wà ní ẹ̀ ó ti parí ti àbí máa sọ fún ẹgbẹ́ mi gangan tẹ́ aláwòkùnlé ni àfáwà Ibrahim ẹnìkan ò lè bóbìnrin gbé àforíṣòro ẹni tí ò bá ti ní sùúrù tó bá àti kó máa mójútó lórí gbogbo kò ní sùúrù ọlọ́pàá sábà wà ní gbogbo sùúrù fún sùúrù tá à ń wí sùúrù tí ó tàn tẹ́tù wájú òkú ni o torí tá ń pè lóbìnrin ni atẹ́mi ní sùúrù yóò tàyẹ́ sùúrù yẹn yẹn tẹba ti gbọ́ wà sí ẹti kí ó débi pé àà ah, ìwà burúkú ní ká ń nẹ̀yàwó ọlọ́run ní jẹ́ nẹ̀yàwó tẹ̀mí ìyàwó yìí ti wá mọ̀ pé kí ní ìwúyẹ yìí yóò bí níbi lèrè o ó ti mọ̀ pé ó yẹ yìí débi bẹ́ẹ̀ níbẹ̀ nẹ̀yàwó ló mọ̀ mọ́ afọ́ awájú ọ̀sẹ̀ ó yà nà mí

wàlá ìjọ tó bìnrin bá tì ọ́ pé nàmí nàmí tí wọ́n náà bá ti nà má jẹ́ntọ́ obìnrin náà ti wíìnì rẹ̀ o ó ti wíìnì rẹ̀ lórí ìtumà rẹ̀ ní pé gbogbo ọjọ́ tó bá ti bẹ́rọ ọjọ́ báyìí pẹ̀lẹ̀ṣẹ́ òwò yẹn ó máa ń nà ó lè jẹ́ kan náà lọ́rọ̀ ní ọdún ní tẹ́kì náà ó máa ń nà tó wáyé tí wọ́n jìnà ìtọ́ ọ̀nà mi tọ́kọ̀ báyìí kọ́ lẹ́yìn yẹn kọ́ lọ́rí lẹ́yìn àwọn àtàwà dájọ́ kan ní ah, àbá ẹyọ kan ti tó náà ah, kò yẹ kó wáyé ojú padà máa wá tù wọn náà Ah, ìyàwó dé aha ó sọ sí bí àwọ̀ ìgbà ìwà kọ̀kan wá láti gbá àwọn ẹgbẹ̀ ó yẹ ó yá àbá àsúnwó wájú fún ẹ̀sán jẹ́ ká fi gbà Ah, eh, ọkọ̀yàwó lọ́rẹ́ pàdé ìyàwó rẹ̀ ní ọlọ́rẹ́. Ìmọ́ ah, ti dákùnù lánàá, ọkọ̀yàwó ní ìgbé sí ọkọ̀ lọ́rọ̀. Ọdìmọ̀, èyẹ sáré tẹ́ àbá ìyẹ́ mọ́ ìrìnlẹ̀ ẹ̀kọ́ ọwọ́ para rẹ̀ ara sùúrù dáhùn sọ lọ́wọ́ náà nì sùúrù rẹ̀ ọmọ bí ń rìn ara pàdé ìyàwó pé ogun tí ó lọ́jọ́ ẹ̀ẹ́jọ́ mi náà ní wá pàdé mi ah, tí

ọ̀yá alamọ́ta àwọn afẹ́lúbárítà sí alamọ́ta àwọn afẹ́lẹ́ sí alamọ́ta jẹ́ kí wọ́n rí dùn máa tayọ mẹ́ ẹ̀dàkùnlẹ̀ kan náà ẹjá jòkó padà ẹ̀hẹ́ Alamọ́ta àwọn àbàlùbáríkà ẹ̀kẹ́ ìgbára náà ni àfáwà Ibrahim gbogbo ìyàwó ìdákan ẹjá jòkó lẹ́ẹ̀kan náà ibi àdé yìí torí ń bà wá nújẹ́ pẹ̀lú àwọn ìjọ tàà mọ́ ń kọ́ lójoojúmọ́ lẹ́nu àná tẹ́ ní ọlọ́run mọ́ kọ́ọ̀lù ìyàwó mi ọkọ mi tí mo ti gbà lẹ́nu àná sáàrọ̀ yìí dáàrọ̀ yìí mo rí o ìyàwó ọkọ nídájí pé mo bẹ̀rẹ̀ wa Ibrahim sùúrù sùúrù tí èlópin sùúrù tóbìnrin ni ó sáyà ń sùúrù débi pé èyàn ní débi níjọ́ táwọn èèyàn bá gbọ́ tọ́lẹ̀ sọ fún yàn pé áá ṣe èdè bẹ̀rẹ̀ sí fẹ́ gọ́ ẹwà ní ìjọ àgọ́ ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam fún ara àwọn ìyàwó ànábì làwọn náà sọ pé àwọn gan máa ń yarí wájú ànábì ìjọ mi kódà àwọn dídé bíi pé àwọn lè mọ́mọ́ mọ́ dáta látàárọ̀ tó bá dalẹ̀ àwọn sì parí yàlá wá Aisha tó èkó tó bá léyàn fẹ́ràn àdẹ́gbà Muhammad ó fẹ́ràn ọkọ wọn a bá sì ní kí èyàn náà fẹ́ràn yàwó ànábì fẹ́ràn yàlá Aisha ẹgbẹ́kùn ẹjá àwọn ìyàwó tó ń kọjá yíò náà ẹjẹ́ kọ́ lọ jòkó tó wà náà Yorùbá ló jẹ́ rẹ̀ lẹ̀ kí bá Yorùbá rẹ̀ lẹ̀ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tún mọ́ mọ́ jọ tí aláwọ̀ Aisha bá ti ń bínú sáwọn ni ìyá Aisha tó bá ti ń bínú àtìgbà tó bá ni tí bá ń sáà nẹ́bí tó bá fẹ́ búra ọlọ́run ó máa ní Muhammadin mo tó Muhammad tó iṣẹ́ mo fi búra lórí ọ̀rọ̀ yìí àti ń àmọ́jọ́ táyíṣà bá ti bẹ́ ṣò ìbínú hàn yóò wá bí wàrọ́ bí Ibrahim mo búra pẹ̀lú lọ́wọ́ ọba tó rà nẹ́bí wa Ibrahim tí nǹkan lọ́nà pẹ̀lú ọ̀nà mo bè ní ti nínú àlùfáà Ibrahim sùúrù tó tó sùúrù tẹ́lí gbogbo ìdáyà àti sísa káwọ́tàrí jọ ti lájọ ìjọ yìí tọ̀ ẹ̀yìn náà kọ́ ṣe bí gbogbo èèyàn ti máa ń ṣe ní ohun bí gbogbo èèyàn ti máa ń ṣe nù ó kódà ilẹ̀ ti bára ilé bí pé àà pé kọjọ́ àkíwájú tó ni ah i cannot do without you forget ẹ̀mí èjì ẹ̀sì sọ rọ́bà fúnra yín ẹ̀sì ẹ̀sì parí rọ́bà fúnra yín ẹ̀yàn máa ń sọ ọlọ́mà àmọ́ ẹlọ́rẹ̀ mọ̀ pé sùúrù o láti mọ́ ṣe ààrẹ àti àwọn bàbá wa tí wọ́n máa wà lọ. Sùúrù ni a fi lè ṣe kò sí nǹkan míì tó lè ṣe mọ́ a fi sùúrù. Afáwa Ibrahim, èyí tà ń sọ ìkí ti sáká ó 100% sáàrọ̀ ó dùn kó pé 100% bá ṣe bá ní òtíra ó gbọ́dọ̀ dúbẹ̀ pé bẹ́ẹ̀ lòun ó ṣe fún ọkọ ní gbogbo ẹ̀tọ́ tó ń bá nínú kíra a máa dámọ́ ọmọnìyàn ni pé àìlè ṣe pé ọgbọ́nà ti dá wa ẹni tí ó ṣèwọ̀n tó lágbára ni tí ó wà sí ìlúkù lẹ́yìn ọlọ́run rán àfáwà ìbùrọ̀ nígbà lọ́wọ́ sista káúntà obìnrin tó bá fẹ́ ní àlùbáríkà tó sì fẹ́ jẹ́ obìnrin rí kóun náà lọ máa kiri kan wọ̀n ọlẹ́yìn náà kí ó ti takáńká ọlọ́mọ fà lùbáríkà àti kí ó ní ṣọ́sìlẹ́lú ẹ̀yìn tẹ́ ẹ̀mọ́ kí ó àtẹ̀yìn tẹ́ ẹ̀mọ́ kàwé nínú àwọn àyàwó lé ẹni méjì wà àti púpọ̀ torí yóò di pé bọ́ ti ké onígíní mìíràn ké bọ́ ti ká onígíní olèmíràn ká àwọn àmà àwọn tó kódà bọ́dẹ̀ tó sọ pé kí ni science student ní ẹ́ science student ní èmi náà kí lọ fẹ́ parọ́ fún mi lórí jílẹ̀ ìjọba níjọ́ tí èèyàn bá ti ń dọ́dọ̀ ọkàn gbogbo onítọ́nà bá ṣe fún obìnrin láyé ní ìmọ̀ ni ní ọlá ni ní ipò ni ó gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ lórí bá fún ta ní ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ́ńtà lé nìyí feminism ìròrí burúkú kan tó gbalẹ̀ ayé nù ìròrí káwọn obìnrin náà dúndùn pé àwọn náà ní ráìtì tàwọn táwọn ọkùnrin gbọdọ̀ fáwọn ọdọ́rún wọn lẹ́ẹ̀tì mọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ míì náà ti mọ́ lọ́lẹ̀ Yorùbá yìí ọgbà àwọn ọkùnrin tán bẹ́ntàntì ò wá ṣe dáadáa ẹ̀yin obìnrin tẹ́yìn bẹ́ntàntì kọ́ tẹ́yìn ṣe dáadáa tó bá ti rẹ̀ tí bá ti ń sọ àwọn ọkùnrin ò ṣe kíní kan ọkùnrin ò mọ̀ láyọ̀ lé ọkùnrin ò mọ̀ ṣe kíní kan irú wọn ìròrí feminism ló ń bẹ lára irú wọn tọ́wà máa ń ṣe ọmọ ń wí làwọn bí ẹ tó bẹ́ fọ́ bọ́pọ̀ ní kọ̀mpìtì nínú ilé ìtàkàwà ọ̀pọ̀kọ̀ rẹ̀ gẹ́rù ẹ̀wò máa wà níwájú ọkọ rẹ̀ bí ìgbà tẹ́rù bẹ lọ́dọ̀ olówó rẹ̀ àlóbẹ̀rù ìyàwó èṣe kí ni kìí ṣẹrú ọ̀ní jáde kú ònú ilé àti pẹ̀láṣẹ ọ̀ní gbàlejò kan wọnú ilé àti pẹ̀lú mímọ̀ sí ìjọ ọkùn ìjọ obìnrin bá ti bá lé ayé rẹ̀ débi gbókànlé jáde anábìjá mọ́rú wọn pé àlùkọ̀rọ̀ játòlù wà láàdá ìgbóbáwù ni ó jáde ìgbóbáwù ni ó wọlé ọkọ̀ lè ó lọ ọlọ́mọ́ fi wọn sàdánwò fún wa àwọn èèyàn ń borí ọ̀ràn kí ní humanity o àwọn èèyàn ń borí òṣè kí ní ọ̀ràn mọ́ pé á mi ń gbà tí ń bẹ ní sísá àwọn ọmọ ń lọ káàkiri akọ́lọ switch ní kìnnì kan kó tún kọtún lẹ́sìn nìkan kó tún lọ sí lẹ́sìn ìfáwọn ọmọ kan ó wá wá délé ọkọ náà ìlú gbèsè ayé bẹ́ẹ̀ yóò tún fẹ́ mọ́ continue rẹ̀ ìjọjú ọkọ bá ní kó jòkó níwà di pé ṣo ma pé kò tó fẹ́lú wọ́n náà mo ti mọ́ ní káàkiri wàlá tàbàrọ́jìnà tàbàrọ́jìnà ìṣàkáwọ́bá ẹ̀kọ́ tí èyàn bá ní èyàn fi ma ń gbọ́kẹ́kọ́ lẹ́nu ni má fi ẹ̀kọ́ nì tó ran ọkọ ní ìmà ọlọ́mọ́ta bá wà náà ìṣàkáwọ́bá lọ obìnrin tó bá fẹ́ jẹ́ obìnrin rí a mọ̀ pé ibi tọ́lọ̀ ní kò ń gbé ọkọ sí ẹ̀yìn yáwá ẹjẹ́ kàdíjẹ̀ kan anábì ní tí obìnrin bá wà lọ́dọ̀ ọkọ àìsàn wá dé sọ́kọ ó wá fa kọ́kọ́ ní egbò ní gbogbo ara egbò tí ń bẹ ní gbogbo ara ọkọ egbò ní wá ń so ni ń tẹ̀jẹ̀ ń yọ ọyún ń yọ dọ̀tí anábì ní ìgbà ọkọ wá dìgbówọ́ọ̀tì tó báyìí ìyàwó

ọwọ́ ọkọ̀ mi kọjá bẹ́ẹ̀ ó wá gbé ahọ́n rẹ̀ jáde báyìí ìwá ń fa ahọ́n rẹ̀ pọ́n omi ẹ̀jẹ̀ ọyún ìyàwó kan kú sẹ́wẹ́ pé ayàmà àwọn náà rí pé ọkùnrin tó rójú rí mórí wọ́n ṣe ayàmà ṣe rí ayàmà anábì lóbìnrin ò wá wò ní ayàmà ìwá ń fa rẹ̀ ńlá gbogbo ojú egbò yìí anábì ló ojú egbò nílá tó kìí anábì ní obìnrin bẹ́ẹ̀ tó ń tí tó ṣe yìí kò tí pé ìwọ ọkọ rẹ̀ ẹ̀yin ìyàwó wa táwọn fẹ́ wà láyé ẹ̀rí báyìí bá bàbá parọ́ nípa ọlọ́run jẹ́ ẹ̀rí báyìí àìrí báyìí mọ́ táwọn obìnrin ò rí báyìí mọ́ ìwàhálà tó gbé àní ojú ètò ọyún omi ẹ̀jẹ̀ láti orídélẹ̀ ìyàwó jẹ́ ọ̀sẹ̀ wọ́n lẹ̀ báyìí tẹ́lifọ́nà ọ̀dọ́wọ́ ni ń wò jù eyi ìyàwó jẹ́sì fáwọn ìyàwó mọ́ràn wa náà ríjọ́ táwọn ìyàwó wá bá láà ṣe kan lé ẹ̀yin náà wà bá ìwà àtijẹ́ gbọ́dọ̀ tí wọ́n kò sí obìnrin kò tí ì ìwọ rẹ̀ tó bá ti bẹ́ẹ̀ fún obìnrin jura ẹlẹ́fọ́kùnrin 100% ṣe inú jẹ́ tí ò gbọdọ̀ sí bí èèyàn fẹ́ compromise olùdarí ẹ gbọdọ̀ ní obìnrin ò gbọ́ kò rọ́gbọ́n tó bẹ́ẹ̀ dá sí kó wá yẹ̀ bẹ́ẹ̀ kò gbọdọ̀ yẹ̀ àfi kó dúró sí ìtọ́lọ̀wọ̀n ọba lé kí àpèrè yìí èyí ti sàkáwọ́sá máa ti wá rí fọ́kọ gbọdọ̀ ṣe báyìí ọkọ gbọ́dọ̀ ṣe báyìí gbogbo tẹ́ bá nù tíra ohun òdodo lọ̀rọ̀ lọ́hun o ẹ wá rí pé nínú nǹkan mẹ́wàá tọ́lọ́hun sọ nù tíra ọkọ yóò wá ìdí èyí méjì ṣe má torí méjì nìdálẹ́ ayé mú ìtàkáwùtà kẹ́ni tó bá ti di bá òun compromise ló torí pé gbogbo wa náà nígbà táà ń tẹ́yàwó táà ń lọ́kọ àwọn ibìkan wà á padà mọ́ compromise ni o àwọn àmọ́ mánéjì ara wa èmi ò níbi tí mo kù sí tọ́lọ́wọ́ bá ní mo ti gbọ́dọ̀ ṣe ń bẹ́ mo wá kú bẹ́nu àbíkọ́ gbà ní mo dirí ìwọ náà níbi tó kù sí tọ́lọ́wọ́ bá ní báyìí lọ sí gbọ́dọ̀ rí tẹ́mi náà bá mọ̀ pé mo ní ọfẹ́ lóòótọ́ àbí kí n ṣe kínú kí n gbà ọbẹ̀ wò tẹ́ríjọ́ táà bá ti jọ fẹ́ compromise wàhálà ló ṣẹlẹ̀ wàhálà ni ó sì pọ̀ púpọ̀ ọlọ́dà kò mọ́ sí àwàhálà àwọn àbẹ̀rẹ̀ ọba wa pẹ̀lú wa ilé ìtàṣe lẹ́yìn yìí ọlọ́mọṣà bá wa fàyè báríkà sí èyí tá a ṣe lálàyé láti fi tọ́jú ọkàn wa ṣe ọlọ́mọṣà bá wa tọ́jú ọkàn wa ṣe èyí tá a fi gbá tọkọ tìyàwó nímọ̀ràn eh, ọlọ́dàkùnmọ́ṣà àdúgbò etí wọn ó bá wọ́ ọlọ́mọṣà àjọgbọ́ lágbọ́yé má bá gbọ́ lágbọ́yé eh, ìjọ lílò rẹ̀ ìníkọ́ ìṣèlú àwọn ìgbà tá a fẹ́ kọ́rọ̀ ní ẹ̀yìn oṣù ẹ̀yìn ọdún méjì àwọn ẹgbẹ́ lọ̀pọ̀lọpọ̀ lọ́kọ láyà mọ́ fèsì àwọn tíráyà kan ìgbà náà ni ó di ọwá ṣe kíní kan dáadáa ọwá hàn kan tó sùn ọwá ṣe kíní kan gbà tó ń jẹun ibẹ̀ ló ti máa ń nídìí káwọn ọkùnrin wá lo wá àti kí à ń ṣe lébi àti ìyàwó ọlọ́wọ̀n oníjẹ gbàgbé rẹ̀ gbọ́dọ̀ náà ìjọ́tẹ́ nídìí wá àti ìyí ọlọ́wọ̀n oníjẹ gbàgbé rẹ̀ abdul rahman ni wọ́n kàwé ìwà ìwọ̀n fọ́lẹ̀ ayẹ̀dúdà lẹ́jẹ̀ ní àlẹ́ ìmọ̀ náà وعملا متقبلا وشفاء من كل داء أشكره وأما بعد شيء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله